وبهما يدرك العبد عظيم تذكير الله تعالى في الأرض وتذكيره لمخلوقاته في الليل والنهار قال الله سبحانه وتعالى يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار فنعمة البصر عباد الله ينبغي الشكر قال الله تعالى والله اخرجكم من تكون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون عباد الله والعظم نعمه البصر وعلى الله بالجنه ممتعتك ونعمة تطر في الدنيا وصبر عليه وعن عرف بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تعالى قال اذا ابتليت عبدي بحبل بيتين فصبر اغيرته منهما الجنه رواه البخاري وفي رواية إذا قبضت من عبد الكريمتين وهما فيما قليل لم أرض له ثوابا دون الجنة عباد الله وذلك بأن الإنسان إذا فقد نعمة فقط فاته كثير من نعيم الدنيا فإن كثيرا من النعيم إنما يدرك بحافة البصر فاذكروا الله عباد الله على نعمه عليكم بامتثال أوامر الله واجتناب نواهيه في السر والعلن واعلموا أنكم إلى ربكم ترجعون أدعو فعلوه ọdúndún gbé ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba ní agbègbè fún onáàní ọba tí èmi ọpẹ́ ọba yìí ọba tí ó kí èsì ẹnìkọ̀ọ̀kan wá láti ìjẹjọ bí àdúgbò yìí ó ń bẹ nínú àwọn ọmọ nìyàn dájọ́ ṣe jùmọ̀ ìgbẹ́jọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìlà ìmá. ó sì ń bẹ ọmọ wọn èyí tó ń bẹ lọ́wọ́ tí kò sí láàyè. àwọn tó kọ́lá tó ọlọ́wọ́ ló ń jẹra èyí tó ṣe fún wa. èyí tún ni jimá eléyìí tí ó kárùn-ún. nínú oṣù muharram òní ní twenty seven muharram fourteen forty one jimá ní ìṣe àtàkùnmọ́ àti ti bọ́ sínú kọ́fà kẹrẹ kẹrẹ kẹrẹ tó kún lọ́nà abẹ́lẹ́ ọ̀dọ́ ń tóbi rẹ̀ kó fún wa ní ọpẹ́ mi fún ọlọ́run ọba tó ṣe gbogbo epo tí ń jẹ́ ìgbẹ̀ra pátá ọwọ́ rẹ̀ ló wà. ọba yorùbá tó lè forí ti ẹ̀dá lórí àwọn àṣìṣe dáadáa ṣe. ọlọ́run ọba yìí olùdàgbà tó mọ ọ́nà òde ìkẹ́ rẹ̀ àlùbáríkà fún ẹnikẹ́ni tó bá wù ú nínú ẹrú ẹ̀ tó ìpẹ́jà kan tó lè dì náà ọdúnkọ fún ọlọ́wọ́ ọba yìí ọpẹ́ tó pọ̀ amẹ́rin ìdẹ̀ra rẹ̀ nínú wa ayìnrí agbẹ́bító lòdù ajẹ́rìí tó kò sẹ́ni jíjọ tọ́sí ní sámà àti nílẹ̀ àti ní gbogbo àyè ọlọ́run nìkan ni ó a sì jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní pé ẹ̀rí sọ ọlọ́run tó ń pẹ̀lú. kì ṣe ọlọ́run kò sì fìgbà kan fún wa. ìkẹ́ ọlọ́run tó pọ̀ ìgbẹ́ rẹ̀ kó máa bá yàtọ̀ sọ́nà láàrin ìyàsílẹ̀. àwọn ará rẹ̀ àwọn sàhánà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa. ẹ̀yẹ́ rúfin ọlọ́run ẹjẹ́ kẹ́ni kábẹ̀rù ọlọ́run ní gbangba ẹjẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ ká wa ká máa mọ̀ dájú wípé ìbẹ̀rù ọlọ́run bá lérí wa púpọ̀ wò bàbá bá máa kà á lóní èyí àlùkàtà ẹnu bá ti jókòó yìí táǹkà kúkú báyìí pàápàá ìjẹra ìgbẹ́jọ tẹ̀síwájú ìṣe gbogbo ẹ̀rọ nípa abẹ tí ó kọ lè gbọ́ ọ̀rọ̀ ẹni tí ọ̀gá lọ́la ọdún àjẹ náà òtún bó ṣe tó ló rọ gbọ́gbẹ́ ìdí kò rọrùn gbọ́gbẹ́ pín òsì ní hà kò rọrùn ìnáwó kò rọrùn ìjókòó kò rọrùn ìbẹ̀rẹ̀ kò rọrùn ẹgbẹ́ àdúgbò fọlọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́mọba ó máa pẹ̀lẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wà tábà ní ká máa kà á àmì ka ìdẹ̀ra náà àmì ká gbà ó. àtúbọ̀lọ́bọ̀ ọ̀rọ̀ lórí àwọn ìdẹ̀ra tó ti fún wa èyí tó fojú hàn nínú ìdẹ̀ra tá a fojú rí báyìí àmọ́ lórí àdúgbò ọ̀. àwọn ìdẹ̀ra ní ìtún pọ̀ tá a lè fojú rí ṣùgbọ́n dẹ̀rọ ọlọ́run. àmọ́ àwọn náà lé àdúgbò lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ẹ̀yà ń sọ ọlọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba ló ń wa ó pọ̀ bí àìsàn rẹ̀ bá àti kàtá kò sí tọ́lọ́ ọgbẹ́ gbà lórí àwọn ìbẹ̀rẹ̀ tó fún wa yìí níbi ìṣòro ká dúpẹ́ fọlọ́. Bàbá mi sọ̀rọ̀ nípa dúpẹ́ fọlọ́ ẹ̀fọ́ ti ká sì í gbọ́yé. Ìgbọ́npẹ̀ ni ọgbẹ́ fọlọ́ oná ẹ̀fẹ́ ká lè bẹ̀rẹ̀ tọ́lọ̀ yìí ti fún wa láti fi dúpẹ́ Ká lo àwọn ìbẹ̀rẹ̀ wọ̀nyí láti lè fi tẹ̀ láṣẹ ọlọ́run ká sì fi yàgò sí tọ́lọ̀wọ́ bó fẹ́. ìtumọ̀ ọgbẹ́ni o gbogbo ìdílé atọ́lọ̀ ń fọ́ wa tá a bá tún lè sí ọ̀nà ṣíṣe ọlọ́run tá a bá tún lò ó lọ́nà nílò sáfì ọlọ́run ẹ̀dí ká mọ̀ wípé à ń ni o ẹgbẹ̀rún alhamdulillah kò sí ìtò títí sí wa tó bá takò alhamdulillah. ẹni tí ń dúpẹ́ àlàáfíà ṣùgbọ́n àlàáfíà yìí náà ló ní tó fi ń jalè. ṣé ìgbọ́gbọ́n nìkan sàárẹ̀ ó ń bẹ lórí àárẹ̀ kó wá lọ dúkú jalè rí. ẹjọ́ náà ti ń jẹ́ àbúrò lá. àmọ́ ẹjọ́ náà làásìá ló ṣe. sìnà aláàárẹ̀ ìlú ìsìnà ẹni tí wọ́n tẹ lórí ibùsùn nínú ìrìnà tí wọ́n tu ẹ̀tọ́ rẹ̀ tó wípé imú ni wọ́n fi ń fi oúnjẹ ránṣẹ́ sí sínú àgọ́ ara ẹ̀ ẹ̀ ló gbọ́ bí náà ti fọwọ́ lé láà bí nǹkan ọmọkùnrin rẹ̀ bá ti dé ẹni kó àlàáfíà lọ́wọ́ rẹ̀ ní ibi ìṣẹ̀lọ̀ gbogbo ìran ẹ̀jẹ̀ láyé àlàáfíà lọ́wọ́ nìyẹn ní ibi ìṣẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tọ́lọ́ fún lọ́wọ́ tí ń dúpọ́ ó ń bímọ ṣùgbọ́n tí olóòtú kalẹ̀ tó fi dúpẹ́ tó dúpẹ́ dàmọ́ kó dúpẹ́ kódà ká máa fi àlàáfíà láì kọrin ká máa tó sí ilé yìí kì í sọ pẹ́ níbi tí a ti tara wa jẹ púpọ̀ kò nìyí kò jẹ́ ká yóò mọ̀ tó máa dá pè lọ gbọ́wọ́ à ń tẹ̀rọ àtúmọ̀ àtúbẹ̀ ẹ̀yẹ rúkọ ọlọ́ ẹ jẹ́ ká mọ ìtumọ̀ ọpẹ́ ìta ń pè lọ́pẹ́ kó náà ní ká lo ìdẹ̀ra àti ìṣètọ́nà ká má lo ìdẹ̀ra láti fi pàkúndọ̀ lọ ìdíjọ́ pẹ̀lú yẹn nínú àwọn ìdẹ̀ra tó lọ sí fún wa. tó lè pé ronú nǹkan púpọ̀ ó ní ìdẹ̀ra ojú méjèèjì. ṣé ẹni ojú méjèèjì yìí tó tóbi. ọlọ́ọ̀tẹ̀ wa rẹ̀ ga ó sọ fún àwọn àlùkò àrùn kẹrin ọlọ́ọ̀ni tí kì í wá tèmi ni mo fún yín lójú méjì. ìbéèrè tọ́lọ̀ ń béèrè ṣe ọmọ bàbá tó ń bi ọmọ ẹ̀ léèrè wípé ṣé kìí ṣe bí mo bí ọ kìí ṣe pé tí bàbá fẹ́ kọ́ lẹ́nu ọmọ nígbà dábì ẹ̀yìn ẹ̀yìn mi ní dìsẹ́mbà twenty second kìíní kan kìí ṣe tó pè ìgbà tó o bá ti ṣèṣe bí bàbá ẹ̀ ló bí ọ yóò àmọ́ bí ọ léèrè pé ṣé kìí ṣe bí mo bí ọ wọ́n lè lá ilé mọ́tàlélẹ́ ààrẹ ọlọ́run wá lèrè pé ṣé kìí tèmi kò fún yín lórí méjèèjì ẹ jẹ́ ká rògbò sí túmọ̀ àwọn ilé wọ́n lè rí pé question ìbéèrè tí wọn ò dé kó dá lọ́rùn lórí kò sí ìrònú dábẹ́ kárò sí ìbéèrè yìí bí kìí ṣe wípé àti ojú méjèèjì yìí ìdẹ̀rẹ̀ ọlọ́run tó máa tóbi màdì ṣùgbọ́n màdì yìí ò ní mọ iye ẹni tí ò ní ò ní ọmọ ìbúra ìjókòó yìí oníkálukú wo tóun oníkálukú wo yìí ti ń fẹ́ gbogbo ìyá náà kọ lórí o. ẹ bá wọn ìdẹ́ra ìtọ́lọ̀ ń ṣe fún wa nípa ojú o. ọlọ́pàá ọmọ ìdíwá lórí ìfọ́ ìkùnrin ìwé yìí náà wọ́n kà á abẹ́ kà á abẹ́ rògbòdì. ọlọ́run alẹ́ nẹ́jà alẹ́ hu àìlẹ́yìn ọlọ́run tó kéde kọ́ mo fún yín lójú méjèèjì. àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó lóra wípé bọ́lá bí wá léèrè yìí ó mọ̀ pé ká owó sí i. ìwọ owó yí ẹgbẹ́ ẹgbẹ̀rún iṣẹ́ tó tún ṣe. bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa pa àmì ẹ̀ kéèyàn lọ bá àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ojú. àwọn olùfẹ́ ojú wọ́n sọ nǹkan náà nípa ojú ọlọ́run ti báyìí. àwọn ẹgbẹ́ tí ń lọ kójú tó nà. àwọn irinṣẹ́ tó kù áyà tẹ́lẹ̀ kó sílẹ̀. tí gbogbo àwọn ẹgbẹ́ yìí tí wọ́n tún lọ pẹ̀lú ètò kíkàn fúnra wọn. nígbà tí kan bá ti fúnra wọn wàhálà dé. ọlọ́run ọlọ́run ìjà lọ wà yìí. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kò fún yín lójú méjèèjì. ẹ wo ẹgbẹ́ tí o tún ṣe kì í ṣe ká sórí rẹ̀ nìkan. a máa ń sọ fún wa alábọ̀ọ́mú wípé ojú wa yìí ọmọ ìdílé káńtà ìgbà kéèké olùgbé sábà fi ọ́ léèrè wípé ìdó ọmọ lábẹ́rẹ́ tó bá ti jẹ́ pẹ́ni tó o ti rí mi lẹ́sẹ̀ kan náà ló ti bẹ̀rẹ̀ kó o tó sọ pé ọ̀pọ̀ ọ̀pọ̀ ló ti gbáwòrán o ti gbé wa àbẹ̀rẹ̀ ká yọ wọn ní kíkí ẹ̀sìn mọ̀ mí báyìí ẹ máa wo ní lórí ọlọ́run ọ̀ wà á tó fún wọn bẹ́ẹ̀ mo pàdé lórí lérò láàrin ìtẹ́jú àjá ọmọlọ́sí àbíjọ́ tó kọ́kọ́ rí ọgbàrá ó ti tẹ́kì ní jọ ojú ti yá ojú fún ọ̀dà káyì. àtàyè òsè mi bàbá ìjọ rẹ̀ pẹ̀lú ọmọdé ká ọ̀sà àkúrẹ́ ọ̀rọ̀ wá kọ́ ló lọ pé mo mọ àwọn ẹ̀rọ ìwọ́n jẹ́ bí wọ́n lóye sọ ọ̀mọ́ máa rẹ má pààrọ̀ àwòrán òun ìwọ́n máa rẹ àti òbí ni wọ́n lọ. àṣẹ tí ojú ń ṣe ẹni tó ọ̀bà rírí láyé ògbó ẹni tó lòun lánàá tó lòun lánàá bí lójú ẹni tó rí tó rí tó rí màkó lórí. ẹ̀yẹ ń sọ ọlọ́run iṣẹ́ tó tún ń ṣe ó mọ̀ pọ̀ díẹ̀ lèyí tá a sọ ó tún pọ̀ lọ kàn pé tí wọ́n bá tún wọ inú ìmọ̀ èyí kò lè dé ọlọ́run parí iṣẹ́ ibi ojú. ẹ̀rọ sàn lọ́wọ́ ojú wáyé a fún wa ń mọ títóbi ọlọ́run àti àwọn nǹkan mèrè mèrè mèrè tọ́lọ́ dá bá a fẹ́ rí àwọn nǹkan mèrè mèrè kò sí ìkànnì bá a fẹ́ mú jáde pé èyí pé ká ti lè pọ̀ lọ. ìyá rí ara tó bí èyí ó ti tóbi pọ̀ lọ. èyí ó rí kòkòrò mí bí ẹni pé wọ́n fọ̀dà ńlá ẹ̀yẹ ńlá ọlọ́dà mi. èyí ó wò ní títí títí pé ṣé wọ́n kù ni. bó làwọn àwòrán ti wáyé bẹ́ẹ̀ ẹgbẹ́ ní ọ̀kín. táwọn dìbáínà tó dìbáìn ìyẹ́ rẹ̀. gbogbo àwọn ọ̀gá báyìí táwọn fi ó ju ha ní ọlọ́run sánà wọ̀dà rẹ̀. ọlọ́run bá ní abala wa ń bèrè ní ẹgbẹ́ bíbí kí ìfọ̀kùn kan. ọlọ́run ọlọ́kọ̀ọ́ba tí ọba rẹ̀ dá ọlọ́ọ̀tí kápọ̀ náà Qur'an bí tó tó tó ń bọ̀ báyìí àmì ọlọ́ọ̀ tó tóbi ni fún gbogbo àwọn rí náà kiri ojú náà lọ́lọ́ tó pè wá sí bẹ́ẹ̀ látara ń tẹ́ tuntun ṣe ẹ̀rọ orúkọ ọmọ tó ọmọ pàtàkì ẹ ó tó ọmọ tó èèyàn gbọ́dọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀. ọlọ́run òun ló mú yín jáde nínú ìyá yín nígbà tẹ́ ẹ̀ mọ nǹkan ká mo wá fún yín létí ìgbọràn mo sì fún yín lójú ìríran mo tún wá fún yín làákàyè kí lè mọ dúpẹ́ fọlọ́. ìdọ́wọ̀ fi parí ẹ̀ ó náà lọ́pẹ́ ká lè dúpẹ́ lórí orí tó ṣe fún wa. ẹ̀yẹ́ ó sọ ọlọ́run ìdẹ̀ra ojú ó tóbi púpọ̀ débi pé ọlọ́run wa jẹ́ ọlá rẹ̀ ga nínú hadith alukudusi ó sọ fún ẹni sọ́nà àlọ́sọ́nà wípé gbogbo ẹnikẹ́ni lórí ọlọ́run bá pàdánwò kan tí mo gba olólùfẹ́ rẹ̀ déédéé ọlọ́run kò ní àti ìgbà tẹ̀yìn. aláwọ̀ sọ pé ó olólùfẹ́ ní tí nífẹ̀ẹ́ púpọ̀ méjì ojú yìí. tí mo bá gbà lọ́wọ́ ẹ̀ láyé bí tó wá ṣe sùúrù ọlọ́run tó máa fún láì sàlá. Ilé ìṣe ká mọ ipò tí ìjọba yìí gan wà lọ́dọ̀ ọlọ́run. Bébí bẹ́ẹ̀ tó ń bá nù láǹfààní bébí gbàgbọ́ lọ́wọ́ àlùjọ́nà ló wọ́n sálẹ̀ fún. Nínú ọ̀gá wa bẹ́ẹ̀, ànábi sọ́kọ̀ wa àyẹ̀wò sílẹ̀. Ànábi ni ọlọ́run sọ wípé tí mo bá gba nǹkan yìí méjì lọ́wọ́ ẹrú mi kí lọ́lọ́ pé ní nǹkan ìlú méjèèjì òbí náà tí mo bá gbà lọ́wọ́ ẹrú mi lẹ́rú yìí ti ṣe sùúrù lórí ẹ̀ kò sí bí ń ṣe fún nítorí náà kí á máa di àlùjáde lọ. ẹ̀yàn ló san ọlọ́run ipò tí ojú wà ní lọ́dọ̀ lọ. lọ́dọ̀ àwọn èèyàn náà olùdó máa jẹ ẹni tí ò lójú òní ọmọ yẹ. abẹ́lẹ́ wọn bá mú tóbi rẹ̀ ọlọ́mọ tó lọ wà. ojú tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ojú láàánú làbílà rẹ̀ panákìlẹ̀ ẹni tí ò lójú méjèèjì ọwọ́ apá ilé wọn kókó lọ lé olóhùn sí ìkó lọ wọn ní kí ló kù olókù náà. okù náà tí ò wọlé náà àtẹnudọ́ lójú ní ma ẹjọ́ ọ̀pẹ̀ bá àti wọn múná wá àti òsínà bákan náà lọ́dọ̀ tí ó rí náà. èèyàn rúfa lọ ẹ pàtàkì ìbẹ̀rẹ̀ tó wọ́n pè é ẹ sì dúpẹ́ rẹ̀ pẹ̀lú àti mọ̀jú yẹn. mo láǹfààní láti rí ọkùnrin kan lọ́dún kan gírádìrì ni ó ti jáde ilé ìwé gíga ni wọ́n tọrọ bára ṣùgbọ́n bára tiẹ̀ àwọn ilé iṣẹ́ ìjọba ńláńlá ni máa ń lọ ìdúró lẹ́jọ́ títì. tọ́ba ti so ìgbó àwọn ènìyàn náà ti rí lórí ẹ̀mí ìdálẹ́kọ̀ọ́ ni wọ́n fún àbúrò kan tí máa ń mú kiri tí mo yọ ní ìbàdàn ti yẹlẹ̀ àbúrò rẹ̀ yìí wọ́n wá débi àárín ilé ẹ̀bá ti kọjá àwọn àbúrò rẹ̀ dájáwọ́ ọba òfìlẹ̀ ẹni wọ́n ń ra bàbá kò lè lọ síwájú kò lọ ẹ̀. èyí tí wọ́n wá kọjá lásìkò tí a mọ̀ pé òun dáhùn wá fúru ìlú lábọ̀ ọ̀hún. kí ló dé oníṣẹ́ kì í ṣe mímú náírà ah, mi rìn kọjá ni ó ní kí n ràn án kan ló fún débi ti sá kí kí ló dé ó tó ti fi ti ẹ̀kú bá gbé káyé ìbò náà onílé ẹ̀kọ́ lọ́yẹ kó mú ọ̀rá yìí òun ò ní lọ dé ẹ̀kú mú káàkiri òun sì ní kó dé kó fún òun lóúnjẹ kó jẹ káwọn tó dájú òun ò jẹ òun mú ó tún kọ́ òun tún lọ pé ó tún fún ọ lọ́wọ́ pé káwọn olórí olórí ọ̀dà kò ní débi òun sì lẹ̀. àwọn abéèrè lọ́wọ́ ẹni ẹni ẹni pé gbogbo tó bá ti fẹ́ lòun kí n sábò ń bẹ kó mọ̀ ṣe ní ni wàá sọ̀rọ̀ kan pé ẹbí ẹ̀kọ́ graduate nínú ibi tó ti wá kẹnu bọ̀rọ̀ ìgbésí ayé mi. mo wá òkú subhanallah àti ọ̀bẹ lọ fúta òwúkọ ọkọ̀ ọwọ́ afẹ́tẹ̀ ẹ̀rìn ọwọ́ abalújẹ́ pàtó rẹ́gbẹ̀rẹ́ tó gbọ́ ọ̀kọ̀já. o mà ṣe o ọlọ́run bó o lọ ṣe ń ṣe báyìí náà. mo ti lágbájá lọ olóko ọ̀kọ̀já yìí ẹsẹ̀ ni mo fi rìn lójoojúmọ́ ọjọ́ ìdúpẹ́ fọlọ́ ọjọ́ ìdúpẹ́ fọlọ́. bọ́ọ̀ fẹ́ jẹ́ ẹ̀rì fúnra rẹ̀ ojú wọn pa ọ́ lọ́wọ́ nǹkan òdùpẹ́. ẹni tí tún kò sí pé mo ṣe nǹkan báyìí ẹni tí ó mú jáde ni ó ti ìgbà tí ó jáde. fẹ́ jáde ṣe tán kò ṣe tán náà. nígbà tó jáde náà. ìtọ́lọ̀ fi síbi ojú kì í ṣe nǹkan kékeré o. ó rò papọ̀ mọ́pọ̀lọpọ̀ àṣeyọrí nínú ìjọba yìí. síkẹ̀ lórí nàbá yìí kọ́ ọmọ ti ń lọ ìdíra tó tóbi lọ́dọ̀ ọlọ́run. àwọn abẹ́lẹ́ omi tóbi rẹ̀ gbogbo àwọn tí ọlọ́run fi àtẹ́wò ní kàn ní àwọn ọmọ ẹ̀yà wa ọlọ́run fún ìjẹba àfihàn lálàáfíà. tó bá ti wá wà náà àwọn ọ̀dẹ̀ tó tún ó ṣe lò tó fi dá ẹ láyé náà ní ọlọ́run tó wọ́n lẹ́yìn ọrọ̀ máa ojú ẹ̀yìn orísun ọlọ́run ìbẹ̀rù ọlọ́dọ̀ wa yọ. ẹ dúpẹ́ lórí ìdára ojú tọ́lọ́kùnrin yọ. ọ̀pẹ́ náà wá ń sọ ń bẹ̀ níbi pé ọlọ́run dúpẹ́ ojú ọlọ́run dúpẹ́ ojú ọlọ́run dúpẹ́ ojú èyí ni kò dé kí ni pàmì ọ̀pẹ́ tó yẹ máa ń dú lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ kí mà pé yàn dúpẹ́. mo náà ní kéèyàn ó lò dára yẹn kéèyàn ò fi tẹ̀lé kéyìn ó lé ìdára ń kó fi yàgò sí tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ ìwọ náà máa yẹ tó ti fojú rẹ rí lẹ́yìn. wá tirẹ̀ lé ìwọ ló bá fi ọlọ́run ń bẹ̀ ìwọ náà bá fi ọlọ́run ń bẹ̀ òṣèlú òdúgbẹ́. àjọyọ̀ wọn bá ń tóbi rẹ̀ kọ́lọ́ má ṣe wá ní aláìmọ̀ọ́rọ̀ kó ṣe wáyé ohun tó lè dúpẹ́ lórí ìdára tọ́lọ̀ ń ṣe fún wa. الحمد لله العظيم الحكيم الذي أحاط بكل شيء علما أحمده وأشكره على النعم وأعوذ به من النقم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأخيار فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا ان الابتلاء في او في المكروهات قد تكون جزاء على المعصيه وقد يكون لمجرد الاختبار لتميز الطيب من الخبيث ولرفع درجات الصالحين قال الله تعالى فلما نسوا ما ذكروا به فلما نسوا ما ذكروا به فتحنا عليهم عدوان كل شيء حتى اذا فعلوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون وقال تعالى فكلا اخذنا بذنبه فمنهم من خطفنا به الارض ومنهم من فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أمرقنا عباد الله ماذا الأعراض على الناس يحصون ربهم بنعمة الصبر فيحتكون بالبشر المحارم أم صنع رب وما هو قائل بهم او يخطف ابصارهم لان كفر النعمة سبب لجوانها قال الله سبحانه وتعالى قل ارايتم ان اخذ الله طبعكم وابصاركم وختم على قلوبكم من اله غير الله ياتيكم به عباد الله انه من مظاهر شكر نعمه البشر حفظ البصر عن المحارم قال تعالى عامر عباده المؤمنين اعوذ بالله من الشيطان الرجيم كل المؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون وكل المؤمنات يغضبن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها عباد الله يظن بعدكم أن غض البصر يتعلق بما قد يعرض على الإنسان عند خروجه كلا بل هذا أهون مما يشعره الإنسان عبر التواصل الاجتماعي كالتلفاز والمحمول من محارم وغيره ولله المشتكى عباد الله اعلموا أن العين خيانة وشعر فتعوضوا من شرور أبصاركم وخيانة أعينكم قال الله تعالى وإن يكاد الذين كفروا لا يسلكونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وفي الأثر النبي صلى الله عليه وسلم كان يدعو ربه وقائل اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة انك تعلم خاتمة الاعين وما تخفي الصدور عباد الله ان من لم يتبصر بعينيه ايات الله يتدبرها ويعرف فيها ربه ويعظمه ويطيعه فليس بتصير قال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قد بصوا لهم أتوفي بصوا لهم يا كثير أبو نجمة أبو جبار ọba tí ìmọ̀ rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan ọba tó fẹ́ fẹ́ ṣe ń ṣe nǹkan olùkọ́ lóyè olùkọ́ wájú olùkọ́yì olùkọ́ àkọ́kọ́ olùkọ́ ìkẹyì ọba tó fẹ́ ọlọ́wọ́ báyìí a ní àgbélé tóbi fún akọ́nínú ìdẹ̀ra tó ṣe fún wa a ti tẹ̀ kó mọ̀ jẹ́ wọn gbogbo ìdíje tó ṣe lọ kò tẹ́ ẹni níjọ fi sí àti ọlọ́kọ̀ọ́ ọ̀la mo jẹ́ ìgbé àwọn ìsọ̀mọ̀ láàrin ọ̀sánlá òjíṣẹ́ ọlọ́wọ́ ọjà tó ń ṣe orísun ọlọ́ọ̀dẹ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀dẹ ọdún kọ̀ọ̀kan ara wọn ẹjọ́ ọ̀pẹ dọ́pẹ̀ láti ọwọ́ ìmọ̀ ní tó tẹ́ wa lọ́rùn ni àti tó kàn wá kọ̀ ọ̀nà méjèèjì náà làdáwò sí máa wọ̀ mo fẹ́ bí ma mo rọ́mọdé àdáwò yọ mo fẹ́ bí ma mi rọ́mọdé àdáwò yọ ìkíní kejì àdáwò náà lọ́dọọlọ́ọ̀ mo fẹ́ fà á mo ti fà ó ti tóra mo sì fẹ́ fà á pẹ́ kò tóra wọn méjèèjì náà dẹ́wò mo fẹ́ rí mo rí wí mo fẹ́ rí mo fẹ́ rí wò rí wí àtẹ̀wò náà ní gbogbo ẹ̀ ẹ̀ wá sí àwọn bàbá àtẹ̀wò tá a ọ̀nà mẹ́ta náà ni àwọn nǹkan máa ń fà á ọlọ́run máa ń fi àdánwò kan ọmọ ènìyàn nígbà míì pẹ̀lú kópa arí tí ò kú sí látara ẹ̀ṣẹ̀ rẹ̀ àbẹ̀wò ló wá gẹ́gẹ́ bí ẹ̀fọn àbí jìyà ẹ̀ṣẹ̀ tó yàn ṣe ọlọ́wọ́ máa dúró bẹ́ẹ̀ nígbà mi kọ́lọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí wa. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ló ṣàdánwò ka ọrú ẹ̀ ó fẹ́ fi yẹ̀dàgbọ́ ẹ̀wò tó dúró déédéé àyè òdúró déédéé kí ni pọ́sẹ̀ lọ́wọ́. ẹlẹ́kẹta ọlọ́run ti àdánwò kẹrẹ́ ọlọ́run tọ́ àgbéga oore fún nínú àjẹnà bẹ́ẹ̀ ọlọ́run ti yẹ o wípé ẹrú yìí tó bá jáde láyé iṣẹ́ tó ṣe láyé yóò wà lè lè fẹ́ kó wà kó lè débẹ̀ àdánwò lánàá tí ní agbára láti ti gbà báyìí tó sùúrù. ní ìgbà tó kò ní níwájú ọlọ́run ṣùgbọ́n wò láàmú bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá mú tóbi rẹ̀ èyí tó gba ẹgbẹ́ mi wá jẹ́ nínú àdánwò ọlọ́mọdàrí ẹ̀sìn wọn. gbogbo ìtọ́nà wọn bá ti fi dán wa wò kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ rahmatu ya àbọ̀rọ̀ ẹ̀mí. ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ wà láyé kò ní àdánwò ẹ̀sìn yìí dà. yóò yà yàtọ̀ síra wọn. ìdílé yẹn láwọn mùsùlùmí náà ìfọ́ta ó ti gbogbo ẹ̀mọ́ bọ̀ ẹni tí ń sọ̀rọ̀ gánkọ́ agbẹ́dọ̀ fi kí wọn láàyè òun ò ṣẹ́ ìpamọ́ ni ó gbé ní pínpín sẹ́yìn àbá gbádùn agbẹ́rẹ́ rà kalẹ̀ níbí ìwọ̀n ọba wà lálẹ́ o àdúrà tẹ́jẹ́ àdúrà kan wà lọ olùkàdùnkún náà máa bọ́ lọ́rẹ̀ lò pẹ̀lú gbígbàgbọ́ rẹ̀ bá dé ẹ̀yẹ rúfin ọlọ́ ọlọ́wọ́ dán àwọn àdánwò jẹ́ ẹni yẹn ọlọ́wọ́ lè dán ẹ̀wò pẹ̀lú bí èèyàn fẹ́ ẹ̀rọ ní ìfẹ́ tí ó fẹ́ náà lọ́wọ́ padà wò. ọbẹ̀ ẹ̀jẹ̀ ní ndị àdáwọn ọbẹ̀ ẹ̀wọ̀n náà àdáwọn náà ọbẹ̀ ẹ̀ná yóò màrí náà ó dáwọn náà ẹ̀jẹ̀ ká lọ́wọ́ wọn wípé àwọn ọ̀rọ̀ nípa nígbà tí àwọn èèyàn kan tí wọ́n gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀. ṣe pé tó pọ̀ kọjọ pé lọ́wọ́ ọlọ́run yẹn wọ́n yà rárá. bàbá bẹ̀rẹ̀ sí ní ṣe ọlọ́run ló ti méjèèjì àwọn atẹ́pẹpẹ ọmọ ayé àtẹ̀fún wa. ni wọ́n wà títí títí wọ́n wá ń yà ni mo dé mo gbà mú. kò pé nǹkan rí bó o ṣe fẹ́ ó lè má túmọ̀ sí bọ́lá òfin rẹ̀ o. gẹ́gẹ́ bí máa ń sọ lẹ́gbẹ̀rẹ̀ náà ti gbà ta ló sọ fún ọ bẹ́ẹ̀. irú ń lọ ọ irú ń kọ́lé máa lé àwọn àpáàtì ló ń gbà fún ẹ̀yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. ẹlòmíì bẹ́ẹ̀ kọ́ náà ti dé yá lókùtà ní ibi ọlọ́kùnrin sì ti wà bẹ́ẹ̀. bákan náà ọlọ́kùnrin ọba rẹ̀ ọlọ́wọ́ á ti ṣe àwọn èèyàn tó ń yà látara ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ ní gbogbo àwọn tó wọ́n jọjọ náà pátá àjọ wọn ń yà látara ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ ó sọ nínú wọn ẹni tí àwọn ń tẹ òkúta tí wọn àbùkúta pa wọn rẹ látara ẹ̀ṣẹ̀ ó sọ nínú wọn àwọn tá a ti jáde mọ́ wọn ó sì bẹ nínú wọn àwọn tá a ní kílẹ̀ ó lanu gbogbo wọn látara ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. wàá nínú ẹ̀ sì ń bẹ nínú wọn àwọn tá a sínú omi. èyí jẹ́ kó wá pé ọlọ́run lè bínú sí àwọn ẹ̀dá nígbà míì jẹ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe lọ́wọ́. ọ̀rọ̀ ajẹ́ nìkan tó bá ti lo ìgbéra tọ́lọ̀ fún láti lè máa fi ṣe lọ́wọ́ kó mọ̀ ní ọlọ́mọdé ni tó kù ìjọra tí ò bá kẹgbẹ́ ni kò ti dọ́lọ̀ fún wa. bóyá láti ń dùn ẹ̀jẹ̀ ká ti wà wá léèrè. ọmọ nìyà ń lo ìjọra ojú yìí lọ́sàn-án lóru láti lè máa fi ya pàṣẹ ọlọ́ gbogbo àwọn kan tọ́lọ̀ ń ṣe léèrè pátá lọ́mọ nìyà ń fojú yìí wo gbogbo tọ́lọ̀ ń lòdì sí láyé fojú wọn wò. sọ́mọ sọ pé kọ́lọ̀ ń ṣe tẹ̀lé. ọfọkàbalẹ̀ lórí gbọ́dọ̀ tó lọ sí yẹn kò lè gbà á nígbà tó bá wù. náà kò àrùn kiri ọlọ́run yẹn làwọn ti sọ fún wa wá rí tí lọ gbọdọ̀ pọ̀ wọn. kó dá ojú padà tó bá dùn. àti wa àwọn wà ní. kò yẹ máa ni kò yẹ kéèyàn máa wo tọ̀hún kò yẹ ká máa ma. ẹ̀rú san ọlọ́run nínú àwọn ọ̀rẹ́ kéèyàn fi máa látara a bá jẹ òun náà ní ká kójú wa kúrò níbi tọ́lọ̀ ń ṣe lé bàbá ọpẹ́ kan ni ọlọ́run ló wọ̀ ọ̀fẹ́ ká wù nǹkan ìkàlẹ̀ ìbòjú kọ̀ bẹ́ẹ̀ àti pẹ́ fọlọ́ ni àpárí ni ẹni tó fún wa nídẹ̀ẹ́ra yìí àbọ̀ ọ̀rẹ́ lò ní ìdòkun olóògbé bí ojú bá ń lúwẹ̀ díẹ̀ jàmbá àwọn dókítà olúwẹ̀ẹ́ tó ń jẹnu ìgò dálómi ẹ̀ máa gbé lójú kì í sọ owó kékeré lọ́la bọ́bá gbà sí ẹ̀sílẹ̀ wàhálà dé ìgò lásán ni kíkẹ́ pé kò ní àwọn àtijọ́ta ni wọ́n á lo ojú ìjà náà ó dẹ̀ ẹ̀fẹ̀ ló tọ́ chẹ́ǹkì bátìrì ó ti ẹ̀fẹ̀ ló tọ́ pààrọ̀ bátìrì ti lò níbi ìlú chẹ́ǹkì ẹ̀ ojú ọ̀ ẹ̀yà orísun ọlọ́run tọ́ba ti ń tọ́ ọlọ́run bá dá wa wò wípé ojú dẹ́ ń lò yìí ẹni tó bá fẹ́ lò fún wákàtí kan yóò san one thousand ẹni tó bá lò fún wákàtí méjì two thousand naira jama àwọn tó tó lówó nìkan yóò máa ríra mẹ̀kúnnù nígbà tó bá ní ìnáwó náà ni ó lọ rí jáde ní ìlú ẹ̀dá wákàtí ló láàbì ìnáwó wákàtí mẹ́ta náà ní ọ̀dà ẹ̀fún mi ní wákàtí mẹ́ta àbọ̀ bí o bá ti lò tán bá ti lò ní ìdíkókò àwọn tó ń wọ́n bá dún tó ń bá mi parí tọ̀ lókùn tó yẹ bá tó ní náà tọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ jàmbá kìlá rẹ̀ ṣe. ǹjẹ́ òtó báyẹn à ń sanwó sí fóònù àwọn àdìkáàdì káàdì káàdì bá fi máa tọ́lá ti tọ́ pẹ̀lú ọ̀nà lò bàbá wọn fẹ́ pè àtúrà síbẹ̀ káàdì mélòó ló rà tó dùn lájọ tó ṣe nù. ẹ jẹ́ ká mọ rírì ọlọ́run tó dá wa ẹ jẹ́ ká sì dúpẹ́. lórí àwọn ìyára tó ṣe fún wa o. nínú àwọn ẹgbẹ́ yẹn dúpẹ́ fọlọ́ látara ojú tó fún mi yìí òun náà ní ká sọ ojú wa kúrò níbi àwọn nǹkan tó lọ́ọ́ ṣe léèwọ̀. ọlọ́pàá wa jẹ́nu alukur'an kẹrin ọlọ́ni ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kí wọ́n rẹ ojú wọn wọ́n máa rẹ ojú wọn lẹ̀ ká abẹ́ wọn. àwọn wọ́n ní ọlọ́run ní kárẹ̀ ojú wa bẹ̀ ní tó fi tẹ̀lé oníkaṣọ abẹ́. abẹ́ ò ní í ṣèṣekúṣe ojú ló ti rí ìrìkúrì ìbọ́lọ̀ ló dá pé ò pàwá ni ó ti dẹ́gbẹ́ tí ojú ló ti bẹ̀rẹ̀ ẹ̀já tó gbéra wa lẹ́rìí ìjẹkúdẹ ló ti láyé ibi ìtòwórí ló ti bẹ̀rẹ̀ ìjẹ́ lómi ń wò lórí fóònù lọ́sọ̀dá fẹ́ wò ọmọ mi ń bẹ náà ẹtì ìpanu bí ẹni ọmọ jáde gbogbo ayé ló ti connect lórí fóònù rẹ jọmọ kí lèèyàn wá fẹ́ mà láburú ayé tí èmi lórí fóònù ǹjẹ́ ìyá lè fi jẹ́ mi ìfínú ọlọ́run láyé ó bẹ lórí fóònù kò sì náwó kankan tọ́ba ti fún ọdẹ náírà ọdẹ náírà tọ́ba ti tọ́ba ti lóṣù dẹ́ta ó parí kóra kò sì máa lé kò sí kọ́ máa jáde àwọn ìgbà ń wò ó là ń gba báńkì ṣùgbọ́n wọn lọ bẹ mọ́ àkíyèsí yẹn mọ́ nípa àwọn ọmọ wa nílé ẹ̀wé nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ wa ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ilé kéwù àwọn afọwọ́ ṣe wá ṣe wá ṣe wá ọmọ tó hàpọ̀ àánì sórí ní mo bẹ́ẹ̀ ọlọ́kùnrin tó wà ń bẹ̀ ọmọ tó hàpọ̀ àánì ṣe ṣe ṣe náà ẹbí ẹ̀kọ́ níṣẹ́ ló kọ́ àgọ́ ti lẹ́yìn fóònù rẹ̀ òun ni ó bẹ̀ tí ó fi sùn bọ́bá tó jí ìjó tó gbẹ̀rù bẹ́ẹ̀ bá wọ ọkọ̀ pẹ̀lú ẹlòmíì látàkùn èkó ní lọ tí ó fi dẹ́kun fóònù yìí nìkan lọ́wọ́ ẹ̀ títí gbogbo àwùjọ ayé ìyàn ìgbẹ́ gbogbo alájẹ fẹ́ sọ ojú lọ́wọ́ bá gbé ìlọ́wọ́ rẹ̀ jàmọ́ ó kẹ́mi kan tiẹ̀ mọ sọ fún yẹn pé tí mò ń wò nígbà yìí sọ́nà fún ṣùgbọ́n wò lè ronú ẹ̀ torí pé mi yẹn ti dọ̀tí. ìjẹ́ èèyàn wò ó ní ṣe pẹ̀lú kẹ́mi ó bá àti kẹ́mi ó dọ̀tí. ìjẹ́ èèyàn wò ní màá dọ̀tí ẹ̀ yẹn kí sì máa mẹ́rin. ìdílé tọ́lọ̀ ọ̀sùn kọ́kọ́ pa wá láti ẹbí ẹ sọ ojú yín lẹ́yìn ìgbà náà ẹ sọ àbẹ̀. ojú kọ́kọ́ sọ ntẹ yẹn wò lè yẹn esi kíyè sí kẹ́yìn tó ń wá ndị o lè sọ abẹ́ ẹni tí o bá ti sọ ojú kò lè sọ abẹ́. bọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá jẹ́ bẹ́ẹ̀ ọrụ sọ ọrụ. ọrụ níbi tọ́lọ̀ ìdílọ́lọ̀ ti kìlọ̀ gbogbo wa nìyẹn. ìbá sọ̀tà abárí dà wọ́ ọ̀sọ̀tà abárí àníwò. èyí tẹ́lẹ̀ obìnrin ń dáadẹ̀ náà ló pọ̀ ẹlòmíì wo jẹ̀lì bábà wọ́n tó fi mi ní sára jẹ̀lì bábà jẹ̀lì bábà nìyẹn má. ẹlòmíì ló lẹ̀ kọ́ọ̀rù wọ́n tún dára fara lẹ̀ kọ́ọ̀rù. àwọn ẹ̀kọ́ òkú bá fún bẹ́ẹ̀ ní bí ìgbà tó kú bá di tó bá di nǹkan mọ́ ní eégún tó eégún bá so òkùn lórí tí wọ́n lé tó gbogbo ẹ̀yẹ́ bẹ́ẹ̀ tó ẹ̀fọ́ ara yín òkú pọ̀ lórí ẹ̀ pẹ̀lú ìgbọ́n lọ wọ́n kù lọ́wọ́ wáyé. wọ́n ti mọ èwo ló ti lọ́kọ́ ọdún wọn èwo la délé pọ̀ èwo lọ fọ́nrọ́. ṣé nǹkan torí ẹ̀ ló jẹ̀dùbá bàyìí? jẹ̀dùbá bẹ̀rẹ̀ yóò fáyẹn rọ níbẹ̀ wọ̀ sábẹ́ ní ọ̀pá. bàbá bá wa ìgbà ìjẹ̀dùbá bá wọ́n ti láyìn rẹ̀ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ni ẹ má ọrụ ọrụ ọrụ. ẹ̀yin obìnrin nígbà bá ti ń sọ mi nípa àwọn tó lè jẹ̀dọ́ àbí wọ́n tọ́ wá lù mú. ìyàwó rẹ tó fẹ́ jáde odidi góòlù yẹ fún bíi mẹ́ta ló mú. bá fi àwa níwà àjẹwò pọ̀ ń tàkùtẹ́ nípọ̀. ọlọ́run náà ya o òkà tó tù ọ́ wọ́n kò ti gidigidi àlàájá ọ̀rùn tí kọ̀rọ̀ wọ́n ti ń fẹ́ yín. èyí mọ́tà ṣẹ́gun ọ̀sọ́ nígbà ọ̀sọ́ tó bá wà á ta náà lójú rì gbogbo ìdá kéré ìjọba ṣé tuntun ni ẹ̀rù ẹlòmíì lè wọ pátá jáde láti nà lé lóde. ọlọ́run ní ká tó ojú wa kúrò níbi ìwòkuwò ẹ̀yin obìnrin ó dọwọ́ yín ibi ẹ bá yé jẹ́ dé lẹ́yìn gbogbo kó kálukú kéèsì bàbá wọn parí ayé àyè àwọn ọkùnrin darí rẹ padà obìnrin bá ó darí rẹ àwọn ọkùnrin torí ó yẹ kó mọ bí ìyàwó rẹ̀ ti múra jáde nínú ilé. báwọn ọba ya ọmọ mẹ́kọ̀ọ́ ó yẹ kó ọmọ bọ́ọ̀mọ rẹ̀ obìnrin ó ti múra jáde nínú ilé. ṣùgbọ́n ẹ ti rí bàbá náà ẹ ti rí ìyá náà ọ̀pọ̀ ọmọ ń gbọ́ bọ́ọ̀ bàbá yìí. ẹ̀yẹ ń sọ ọ̀rọ̀ ayé ń bàjẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìlú ọ̀ ń bàjẹ́ àlọ́ ń pa nǹkan bàjẹ́ sí i à ń sọpá yóò lajú. ẹ wá wo ń rọ́ọ̀lù lójoojúmọ́ ìlú tó dúró táwa dúpẹ́ ojúfọ́lọ́ báyìí. nígbà tó jẹ pé ojoojúmọ́ là ń bójú ẹ̀jẹ̀ lọ ọlọ́mọ kò jù lọ́wọ́ wa. ẹ̀yà ó sọ ọ́ àárẹ̀ àyíká lómi ń gbọ́ ó ní tó wọ́n bá kú jáde lé ìbò wọn ni ó rí wúrì inú ilé lọ́wọ́ máa tó sí àdáwò ti wá délé ayé lẹ́yìn bọ́ọ̀ jáde èyí tẹ̀ téèyàn wò ní tẹlifíṣàn èyí tó ń wò ní pépà ó ti kó jáde náà lọ. bó la fẹ́ là. fóònù tá a lò yẹn bí ẹnì kan bá lọ wò ní fóònù tí ẹnì báwọn ni wọ́n bẹ̀rẹ̀ lọ́gbẹ̀ sọ́jà wò ni ìdèrè má ní fóònù. bọ́ọ̀ bá máa kó bẹ́ẹ̀ sí owó ìdáná ń gbà tí wọ́n máa gbé abẹ́ẹ̀kọ́. sẹ́ẹ̀rí fóònù ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́gẹ́ bíi tọ́ílẹ̀tì tá a ti sínú ilé. èèyàn gbúdọ̀ sọ pé torí pé tọ́lẹ̀tì rán èèyàn ní fẹ́ nínú ilé. èèyàn sì gbúdọ̀ sọ wípé tọ́lẹ̀tì wúlò nínú ilé kí ẹ̀ wá sọ pé bẹ̀rẹ̀ ni wọ́n máa sọ. ìgbà tí bùkátà bá ti béèrè náà lè yàn mọ owó tọ́lẹ̀tì gbọ́dọ̀ fóònù ṣe nínú. èyí tí bùkátà bá béèrè fún òun náà ní tí fóònù bá ti di nǹkan tó jàrá bẹ́ẹ̀ yẹn débi wípé twenty four seven orí fóònù lè yóò máa wà ẹnìyẹn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá ka pátúsì ẹlòmíì ẹ̀rọ lọ́wọ́ báyìí ṣàǹfààní ní láì bẹ́ẹ̀ yẹn bá ti ti bá fóònù mú tọ́wọ́ rẹ bá ti wà lórí mọ́tì ìwọ́kọ́ ló lọ́pọlọ rẹ má ọwọ́ ṣètò ọ̀nà wa yàrá wọn gbọ́dọ̀ ní pẹ́ẹ́sì síbẹ̀ ẹ̀rọ lọ́wọ́ báyìí àyùmáyé àìmọye tó ti bàjẹ́ nínú ẹ̀sìn àìmọye tó ti bàjẹ́ ẹni tí ẹni rí ra ń tẹ ẹni tẹ́tọ́ sọ̀rọ̀ ọ̀gá ẹni tẹ́tọ́ sọ̀rọ̀ ń ṣe onídójú omi dà lẹ́bí sọ̀rọ̀ jẹ̀rẹ̀ ayé lẹ́gbẹ̀gbẹ̀rún yẹn lẹ̀ ibú òbí náà bẹ̀ lọ́wọ́ ìbí ẹ̀ máa rí ra ní ìjẹun náà fà gbogbo àwọn tó yẹ kọ́ kọ́mẹ́ntì yóò máa kọ́mẹ́ntì tí ìjàmbá wa pa gbogbo àwọn tó ti kọ́mẹ́ntì yẹn gbòòrò wọ́n yẹn mọ́ ibi tó tún wá délé nínú yẹn obìnrin mi ń bẹ́ẹ̀

láì ṣe wèrè a ti gbàgbé ọ̀rọ̀ náà ti sọ lórí fọ́tò yìí a bá ti gbàgbé ìlú ẹlòmíà ti mọ nínú ẹ̀jẹ̀ láì wọ́n máa gbé ọmọ nínú ẹ̀jẹ̀ píktọ̀ rẹ̀ wọ́n gbogbo ayé sọ ojú náà náà ẹ̀rọ dáhùn kì í ṣe gbogbo ẹ̀ ló dáhùn ojú mi kò gbúdọ̀ ti tó bá ti rí nǹkan báyìí tó bá wá àwọn ilé ìyá tó wọ ọmọ tó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nínú ẹ̀jẹ̀ tó gbogbo orí tó wò ló dá ẹnu mi bẹ̀ gbẹ̀rẹ̀ ọkọ̀ tó gbẹ̀gbẹ̀ ti dá àgbẹ̀rẹ̀ ayé o ọlọ́run lọ́mọ yẹn tó wò ọkọ̀ ó bá ti bá labàlá láàrin gbọ́mẹ́rin tó bá nọ́ọ̀kì àtọ ẹni tí ń a máa lo fóònù lérí èyí tí bùkátà béèrè fún tó níbi fóònù kó kọlù nìkan lọ ẹ lọ rọ ní two thousand tó fi máa gbé bùkátà ní ojú yín lọ nítorí wọn wá ń ṣe fún àríwẹ̀yìn ọmọ tí wọ́n lé láti ilé ìwé kò rí thirty five kò rí san bàbá rẹ̀ tí rí san wọ́n ti lo fóònù yóò bẹ̀rẹ̀ yàwó ìgbè tí ń dá àjẹ fún ọ ni pé ẹ má dà ẹ gba fóònù ọwọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan ní kó tó padà wá gba fóònù ẹ rí yóò bẹ̀rẹ̀ yàwó rẹ̀ bí ìgbà tẹ gba ẹ̀mí ẹ̀ òní. àgbà pé fóònù ò dáa ṣùgbọ́n kó ká ló kó ní fóònù kó máa lo fóònù nígbà tí bí bùkátà bá ti béèrè ẹnu ní bùkátà béèrè kó máa lo fóònù mẹ́ta bá lọ ẹlòmíì kò ní ìdí fóònù dáhùn èyí tó ní ìdí ètò pé ká pè é kó dẹ̀ sí fún kọ́ọ̀lù lọ kojú wa lọ. ìtọ́jú ń rí níbi fóònù olólọ yẹn wò nígbà gbogbo wa wò bẹ́ẹ̀ ẹni ká bẹ̀rù ọlọ́run ẹ̀rú àti bàyà ìyẹn ní pé subhanallah ṣé táwọn ọmọ máa wòye ṣé ẹni tí wọ́n tilẹ̀kùn mọ́rí tí wọ́n máa wòye abájọ tí wọ́n àti òṣìṣẹ́ máa. akájọjúlé kéwù ṣiṣẹ́ mọ́ gbogbo títí tá a sọ nílé ìwé akájọjú òní apárára àwọn ọmọ mẹ́ ọ̀rọ̀ òbí ò tiẹ̀ ní tùmọ̀ má torí kó ti ní títà ní ìlú nǹkan lórí fóònù. bàbá kan lóyún ọbẹ̀ sẹ́yìn á ti mọ òògùn tó fi olórí fóònù bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ọmọ gbogbo ìlànà bọ́kùnrin àtọkùnrin ṣe ń fẹ́ra bọ́kùnrin àtọkùnrin ṣe ń fẹ́ra láti gbogbo ẹ̀ ló gbé jáde gbogbo wa gbà kú sí èṣù lọ́wọ́ à ń jọ ń sùn à ń jọ ń jí sọ fún mi ní ìjáde kódà kò láti ó ti ní ọ̀rẹ́ tó ti dàdúgbò lọ ojú àfọ́jútó bá ní fóònù yóò ti fi pọ́ìntì kan tí yóò ti fi bọ́ọ̀lù mi sí yóò ti máa sọ̀rọ̀ jáde ọ̀tàn ìdọ́fẹ́ lò àfọ́júmẹ́rò ní gúgù àfọ́júmẹ́rò ní orí tó olùkàlùkù gbéra wa léèrè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ̀yàn bá rí pẹ̀lú àwòrán ẹ̀sìn bẹ́ẹ̀ bá pàdé ẹ̀rọ social media èèyàn mìíràn ní subhanallah àti òsì kankan ibidẹ tuntun jókòó títí wàá nìyí ẹjẹ ká fura kò dẹ̀ sí tó jẹ́ ni wọ́n máa pa wá ni ojú bẹ náà ni àmà dára à ń bó o bá kankan ọlọ́wọ́ bá tó fún ọ lójú yìí nígbà ń pè lọ́pẹ́ ká lọ ojú yìí láti fi tẹ̀lé aṣọ lọ ìtọ́lọ̀ ọbọ̀ ọ̀fẹ́ káyé ojú ní ewu tó pọ̀ bọ́lá ṣe dá ojú ojú mi ń bẹ tó bá wo tó dá báyìí nǹkan yóò dìbà ojú mi ń bẹ tó bá ti wo nǹkan bẹ́ẹ̀ bá otu wo ojú ẹ̀jẹ̀ ọmọ pinnu rẹ̀ ojú sí nǹkan àdánwò tó pọ̀ ó ń bẹ níbi ojú níbo ni wọ́n lójú ti ẹ́ bẹ́ẹ̀ lómi bá tó dá bẹ́ẹ̀ bá ti wo ojú ẹ̀ rẹ̀ ojú sí àti tọ́lọ̀ bá fẹ́ ló nìkan yìí bàjẹ́. ọlọ́run sọ alukur'an kẹrin ọlọ́run aláìgbàgbọ́ gbogbo ìgbà tó bá ti dìde tó ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run báyìí wọ́n máa ń wọ̀ ọ́ ní ni. bàbí ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń tọ́wọ́ wá fún wọn títí bí ṣe máa rí ń gbà mí nìyẹn ẹ ní ó wọ̀ ní wọ̀ kó ṣubú látara àwọn aburú ti bẹ nínú ojú bóòlù wọ́n ti ń lo ojú tiẹ̀ bóòlù ti ń wó yàn bóòlù wọ́n ti ń wo nǹkan tó dáa bẹ́ẹ̀ mi bá ti rí tó dáa kùnú ló mọ̀ bàjẹ́ ojú tiẹ̀ ṣébi dọ́là ní bóòlù sí lórí anabi sallallahu alayhi wa anabi máa ń sàdúrà púpọ̀ anabi ó ní ìrẹ̀ ọlọ́run bá ń fọ ọkàn mi kúrò níbi wa mùnáfíkì bá ń fọ ẹjọ́ mi má kúrò níbi àṣehàn bá mi fọ ahọ́n mi má kúrò níbi irọ́ pípa bá mi fọ ojú mi má kúrò níbi jàmbá torí ojú máa ń ṣe jàmbá wọn náà wọn nìkan ló mọ jàmbá ojú ó sì mọ jàmbá báyà ọlọ́run kó là níbẹ̀ ní àwọn àdúrà táwọn àbẹ̀lẹ̀ yìí sọlọ bá rẹ ọ̀sọ́là ẹ̀yẹ orúkọ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún inú tí kì í lo ojú ẹ̀ láti lè fi tẹ̀ láti ọlọ́run tí kì í lo ojú ẹ̀ láti lè fi rí àwọn àmì ọlọ́run kó fi lè tètè tóbi fọ́lẹ́ ẹ mọ̀ pẹ́ ti yẹ kó má lójú gan ó sàn. ọlọ́run tó náà lọ́pọ̀ hàn kẹrẹ́ ọlọ́run ní adá iná ajá àmì ọmọ àgbékalẹ̀ fún àwọn tó pọ̀ nínú àlùjánu àtàwọn èèyàn. àwọn wo àwọn tí wọ́n lọ́pọlọ tí wọ́n fi ronú sí tọ́lọ́ gbogbo ọpọlọ wọn tí wọ́n ti bàyẹ́ jẹ́ wọ́n ti lu ẹni tí ń ṣe four one nine ẹni tí ń ṣe yahoo yahoo ọpọlọ ló ti dẹ̀wọ̀ ọpọlọ kan táwọn kan ní ibi tó ń lò sí nìyẹn gbogbo ẹnikẹ́ni tó lọ kú lọpọlọ tó ń lo ọpọlọ ẹ̀ láti kó ìnira bọ́mọ làkejì tó ń lo ọpọlọ ẹ̀ láti ba ayé jẹ́ kò lè gbọ́ níwájú ọ̀rọ̀ tó bá wọn fi lé ìdẹ̀ra kan lọpọlọ tá fún ọ yìí ọpọlọ yẹn ni wọ́n gbà lára ẹlòmíì ṣé wèrè ò ni ṣé kò lè kiri ṣé kò lọ́wọ́ ni ṣé kò lẹ́sẹ̀ ni ni ọpọlọ yẹn tí ń bẹ̀ mọ́ ló yí orúkọ rẹ̀ padà sí wèrè gbogbo àwọn tí a wọn ò ọpọlọ fi ṣètò náà gbogbo àwọn tí wọ́n lójú tójú wọn yóò wúlò fún wọn gbogbo àwọn tí wọ́n tí wọ́n yẹ fi wọ́n gbọ́ ọ̀rọ̀ lọ́gbẹ́ pé wọ́n ní ìgbọ́kúgbọ́ òun ni wọ́n gbọ́ sí bí tí wọ́n fi sùn ẹ̀wù táǹsì wọ́n yẹrẹ ewu bọ́lọ́ kù ní orí táwọn èèyàn ń gbọ́ níta. ọ̀rọ̀ tẹ̀yìn ó gbọ́ tẹ̀yìn ó dọwọ́ bu tí tẹ̀yìn ó kọ́wọ́ bọ ní ojú ó di táwọn èèyàn ń dé sí láwọn ìjọba lé ọ̀rọ̀ àlùfàṣà olókùn orí fóònù ẹlẹ́yà àlàáyà gbogbo orí àlùfàṣà olókùn orí fóònù gbogbo fíìmù wọn kúrò.

ọ̀nà ẹran ẹranko òní wọn ọlọ́run kódà ẹranko gan sàn sí wọn lọ ẹranko wúlò tí gbogbo ẹni tó lọ́pọlọ tí òfin ṣe tọ̀nà gbogbo ẹni tó lójú tí òfin wò tọ̀lọ̀ gbogbo ẹni tó létí tí òfin gbọ́rọ̀ lọ gbogbo tọ́lọ̀ ọ̀kẹ́dẹ̀ ti ń ṣe ọlọ́run ní ẹranko nìyí kódà ẹranko sàn sí wọn lọ kùláyé kan kúlọ́kan fídùn ọlọ́run gbogbo àwọn èèyàn báyìí àwọn náà lọ ní àwọn aláìmọ̀kan àwọn afọ́nufọ́ra abẹ́rẹ́ wọn bá tóbi rẹ̀ kọ́lọ́ fún bẹ́ẹ̀ sànù wa. ìdẹ̀rẹ̀ ojú tọ́lọ̀ fún wa àtàwọn ìdẹ̀ra míì náà abẹ́rẹ́ ọlọ́mọ gbà lọ́wọ́ ọ̀rọ̀. ìwà dáhùn ìṣètáàsì táàsì pàdánù ìdẹ̀ra yìí ọlọ́nkò sọ wa bẹ́ẹ̀ o. èyí tá a bá ti fa ìmọ̀kánṣe ọlọ́nkò forí ni wọn o. wọn láti tóbi ọlọ́run. ìbáradàlá ẹ̀rù sàn ọlọ́run. òdùkúrẹ́lá ẹ̀rù kúròkùn ọmọ aráàlú ọlọ́run ọlọ́run ọlọ́run ti yí. wọ́n kúrò ẹ máa tún gbọ́dọ̀ dọ̀ ọlọ́run lórí àwọn ìbẹ̀rẹ̀ tó ń ṣe ọlọ́run yóò máa tàlékún ẹ̀ wọn lọ sí kùrùmà àkùbà àti ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run yá alámọ̀mọ́ tẹ̀sínárì kó ló di pé a kírun tí a bá kírun tán wọ́n ṣe àwọn ìkéde áfíríkà farabalẹ̀ láti lè lọ́wọ́ táwọn.